الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ká tó bẹ̀rẹ̀ sí ka tírà tá ń kà láàárọ̀ yìí ẹ àkíyèsí tí a fẹ́ pè ní níta ṣe lórí ìran wa lónìí òun là ń pè ní alikunutu ẹ̀ńdà nàwáàzì ìmọ̀ abẹ́ lọ́hùn máa ké pọ̀ lọ́hùn nígbà tájà lù àdáwò tó ju alágbèjọba agbára wa lọ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ náà lù àánú súnà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam òun ni ká máa ṣe kò ní tù ká máa bẹ lọ́hùn ká máa ké pè ká máa jẹ́wọ́ pa lẹ́ abéèrè ìrànlọ́wọ́ lọ́hùn fún gbogbo ntọ́ba ṣẹlẹ̀ náà lù tó ju tiwa lọ agbára ọlọ́run ṣe ka gbogbo ẹ̀ ẹ̀rí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ti ń ṣẹlẹ̀ pé ó tún á pọ̀ sí i ń gbìyàn gbìyàn ní wọ́n ń kọ́ ọmọléèwé lọ́hùn wọ́n ń pààyàn lọ́hùn wọ́n ń pààyàn níbí àdánwò ńláńlá ni o kò sì sẹ́ni tí ó kàn o kọ́dà bí o ti dọ́dọ̀ tiẹ̀ gbogbo àwọn tó kàn ó ná ọmọ ìyá rẹ̀ ni wọ́n o torí náà ẹ dákun bá a ti ṣe yìí àrọ gbogbo àwọn ìmáàmù ní mọ́sálásí káàkiri náà lẹ́yìn ìlànà tànàbí o sallallahu alayhi wa sallam ẹ bá ti kásùbà tán bẹ́ẹ̀ sì kẹwọn lẹ́yìn náà tán bákàtà ẹ bá ti gbẹ̀yìn tẹ bí ẹ fi lọ jókòó tẹ sálámà ẹsẹ kùnúùtù ẹkẹ pọlọrun abẹ ọlọkọmọta àgbà wa o ọlọkọmọta kó wa yọ o gbogbo alẹ́ kẹ gbogbo ọ̀tá nàìjíríà ọ̀tá àlú ẹnì kọ̀ọ̀kan wa náà àtọ̀tánú ilé àti tìta mọ́sá gbéra léde gbogbo wọn kọ́lá wa ń di aburú wọn o Allahumma amin. يقول المصنف رحمه الله تعالى الفاء في كثيرا وي wọn eh, ní aṣáàròpé eléyìí lálàyé àwọn tí a ti kà síwájú nínú àwọn ahadith anabu muhammad صلى الله عليه وسلم نهى رسول الله صلى الله عليه وسلم عن عن شرب الرجل وهو قائم لكنه صلى الله عليه وسلم شرب وهو قائم للحاجة èyí tí ò sí بي النبي صلى الله عليه وسلم sallallahu وكما wa sallam a máa mú mi lóòrò ànábì kọ̀ fún wa kò rú yóò àbí ìfùtọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ ni o. làákínnáhù àmọ́ o àtúnrí inú àdìsí mi náà tó náà fẹsẹ̀ rinlẹ̀ pàǹdàbí sallallahu alaihi wasallam náà ní àwọn àgbà kan tí ó pọ̀ ó mú ní òòró lil hajj. náà làbí ṣàlàyé fúnra wa lánàá pé èyí ń jẹ́ pilẹ̀ òun ni má mú mi ní òòró àmọ́ bí ọba wa wà ní condition kan situation kan tó wá sọ ọ́ di dandan àbí nídìí wà fún láti pé kó mú mi lóòró kò sí ní tó burú ń bẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ o lọ́jà nẹ́bí ò ṣe láwọn ẹ̀kọ́ kan nígbà tá nẹ́bí ṣe ká fi mọ̀ bí ìsìláàmù ti rọrùn tó àyè ń jẹ́ ọba níwálà àyè tí ọba jẹ́ a àyè rẹ̀ ń bẹ o fúfú yẹn ń bẹ nínú ẹ̀sìn ìsìláàmù o àpẹẹrẹ rẹ̀ náà lè taari kanu ahadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam alifawa torí náà ẹ̀ẹ́dẹ́ bíi ṣe alfa alfa wa sanka jọra wọn yìí wọn a tún sọmọ aláìsí gbọǹda kà fún wa ká má bàa gbàgbé kí làwọn àǹfààní tá a rí mú láti àná àti tòní kà yìí àlékún dà alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ karahatu shurbi qa'ima makuruhu ni o ta ta kọ ntí ọ̀dà ni o kọ́dà bí òde lẹ́gùn haramu àmọ́ ntí ọ̀dà ni o kéèyàn máa mú mi mùsùlùmí máa mú mi ní òru asáàníyà ẹlẹ́ẹ̀kejì jawaazu zaalika lil kéèyàn bá wá ní haaja tó nídìí tí nǹkan lọ́fà tó fi mú mi lóòró ọ̀sẹ̀ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ọ́ afáwa fi kún bíi pé wal awla àmẹ́yìítọ́ da tajannubuhu kẹ́yìn ó dínà sí ni o kí ló dé ká wí bẹ́ẹ̀ li shiddati nahyi fihi kama fi hadithil amri bil qayyi walaw nasiya nta àfìrí pé ní ètò dáa ní bọ́ọ̀bá lè jìnnà sí máa mi lóòró wa máa mùsùlùmí o òun ni pé wo orú nẹ́bí wí nínú hadithi tá a kà lánàá pé kọ́dà béèyàn bá mú tó ikọ́ gbàgbé ni kí èsì kó nídìí rẹ̀ àìkákún àìjákunra bọ́pọ̀lọpọ̀ nísìnyí bá ti wí àti wí ń bí iná bẹ́ẹ̀ bá kìlọ̀ fẹ́ lómi nísìnyí pé ẹ má fọwọ́ sí jẹun mọ́ lẹ́yìn ìṣẹ́jú méjì òun ti gbọ́wọ́ sí òun sẹ́nu. àwọn ti gbàgbé ni ó ti mára ní èyí ṣe ti ń tí ọ̀dà mọ́ ọ̀la àfààní káwò ànábì sọlọ sọlọ mi lẹni ọba ni mo gbàgbé ni tó fi mú mi lóòrò ànábì ní kọlà kó bi omi náà bí ìbá ti pé ńtọ́ lágbàá ni ànábì ànábì ò ní gbà wọn sọlọ bá ọ sọlọ òní àfààfin ní ni, àwòlà ẹ̀rí tí ó dáa jù fún ọmọ mùsùlùmí òní kọ́ máa sọ ọba ti fẹ́ mú mi jókòó àbí kọ́ bẹ̀rẹ̀ àyàfi bíbí kan àbí mi ìbá nẹsẹsítéèkì kọ́ wa mú mi ní òwúrọ̀ tọ́ ìta gbọ́ lónìí náà ọlọ́mọṣáájú wúlò fún wa o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم